Tọ́jú ìwà rẹ, ọ̀rẹ́ mi. Ọ̀rọ̀ orin láti ìwé Olóògbé Olóyè JF Ọdúnjọ. Tọ́jú ìwà rẹ, ọ̀rẹ́ mi. Ọlá a máa ṣí lọ ní ilé ẹni, ẹwà a sì máa ṣí lára ènìyàn. Olówó ò ní dolòṣì, bó Òkun lọlá, òkun nìgbé ọ̀rọ̀. Gbogbo wọn ló ń ṣí lọ ní ilé ẹni ṣùgbọ́n ìwà ní bá ni dé sàréè owó kò jẹ́ nǹkan fún ni ìwà lẹwà ọmọ ènìyàn bí olówó bí o kò ní ìwà ńkọ́ tanijẹ́ finú tán ẹ bá ṣohun rere tàbí kí o jẹ́ obìnrin rọ̀gbọ̀dọ́ tí o bá jìnnà sí ìwà tí ẹ̀dá ń fẹ́ tanijẹ́ fẹ́ ọ sílé bí aya tàbí kí o jẹ́ oníjìbìtì ènìyàn bí o tilẹ̀ mọ ìwé àmọ̀dájú ta ní jẹ́ gbéṣẹ́ ajé fún ọ ṣe tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi ìwà kò sí ẹ̀kọ́ dègbé gbogbo ayé ní ń fẹ́ni tó jẹ́ rere.